àlàáfíà ọlọ́run ọ̀gá ògo a máa bá wa gbé o ní orúkọ jésù mo kí wa pé a kú bójú ọjọ́ ṣe rí a ò ní dààmú ààbò ọlọ́run á dájú lórí wa eléyìí tí mo mú wá yìí mo fẹ́ kí a fi gbàdúrà mo sì ní ìgbàgbọ́ wípé. àdúrà èmi àti rẹ máa gbà ní orúkọ Jésù mo fẹ́ kí a gba àdúrà lórí ohun tí mo pè ní oúnjẹ ojú oorun oúnjẹ ojú oorun ṣáájú ohun gbogbo ẹ jẹ́ ká gbàdúrà bàbá wa tí ń bẹ ní ọ̀run kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ kíjọba rẹ dé ìfẹ́ tìrẹ ni ká ṣe ní ayé. bí wọ́n ti ń ṣe ní ọ̀run fún wa ní ọjọ́ ọjọ́ alẹ́ òní dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ń ṣẹ̀wá má fà wá sí ní ìdánwò ṣùgbọ́n gbà á lọ́ọ̀bì lẹ́sì torí ìjọba ń tirẹ̀ agbára ń tirẹ̀ ògo ń tirẹ̀ láì àti láéláé àmín àwọn ọmọ ọlọ́run alààyè mo gbàdúrà wípé gbogbo májèlé òkùnkùn tí a fi ó jẹ ojú oorun gbé wọlé sínú àgọ́ ara ẹnìkankan láti gba ògo àbí láti bì í ṣubú iná ọlọ́run kó jó gbogbo ẹ̀rù ní àgọ́ ara wa ní orúkọ Jésù Kristi àmín oúnjẹ ojú oorun kò ń ṣe ohun tó dára rárá o oúnjẹ ojú oorun á máa fa ìfàsẹ́yìn oúnjẹ ojú oorun wọ́n á máa fi gba ògo ènìyàn tá a bá sọ wípé nípa oúnjẹ ojú oorun ọ̀pọ̀lọpọ̀ títí bẹ̀ bọ́ sínú wàhálà wọ́n á máa fi gbin irúgbìn òkùnkùn sínú ayé ènìyàn mo pa àṣẹ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìrújú ọlọ́run lónìí oúnjẹ ojú oorun tí ọ̀tá ti fi gba ògo nínú ayé rẹ̀ ẹ̀jẹ̀ jésù fọ̀ jáde ní orúkọ jésù kristi aláṣẹ òru èyí tí ń fi oúnjẹ ojú ọrùn bọ́ láti òní iná palẹ̀ wọn mọ́ ní orúkọ jésù iná jó wọn ní orúkọ jésù kristi jésù olúwa wa àmín ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa bẹ́ẹ̀ ni sọ níwèé johannu orí kẹwàá ẹsẹ̀ kẹwàá wípé. olè kì í wá bí kò ṣe láti jalè láti pa àti láti parun arákùnrin àti arábìnrin màmá àti bàbá tí ó ń gbọ́ mi ẹ gbọ́ ìdí tí àwọn ọ̀tá ṣe máa ń gbé oúnjẹ ojú oorun wá fún ènìyàn kò ju láti pa iye ènìyàn run kò ju láti bà iye ènìyàn jẹ́ láti sojú ọ̀la ẹni tàn sínú òkùnkùn ṣùgbọ́n mo gbà á ní àdúrà ẹ̀dákẹ́dá tó ń fún ọ ní oúnjẹ ojú oorun iná ọlọ́run kó darapọ̀ mọ́ ara kó san páwọn ní orúkọ Jésù Kristi àkọ wípé iná síwájú olúwa ó sì jó àwọn ọ̀tá rẹ̀ nù gbogbo àwọn aláṣẹ òru tí wọ́n kóra wọn jọ láti máa fóúnjẹ ojú oorun bọ̀ iná ọlọ́run o. Oya yá gbà ẹ̀mí wọn ní orúkọ jésù kristi bíbélì sọ níwé matthew orí kẹtàlá ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n ó ní nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ó sì fún epo sínú àlìkámà rẹ̀ ó bá tirẹ̀ lọ pariwo ní kòríta tí a dé yìí tèmi jẹ́ iná ọlọ́run ò jórun lára mi ní orúkọ jésù pariwo àdúrà yìí dáadáa iná ọlọ́run jórun ní ara mi oúnjẹ ojú oorun tí ọ̀tá fẹ́ fi bà tèmi jẹ́ iná ọlọ́run jórun lágọ̀ọ́ ara mi ní orúkọ jésù jésù olúwa wa àmín pariwo eléyìí náà wípé oúnjẹ ojú oorun tí sátánì fi ń bọ́ mi lórúkọ jésù ẹ̀jẹ̀ jésù tí jáde lára mi ní orúkọ jésù jésù tí jáde tí jáde tí jáde tí jáde tí jáde lára mi pariwo ẹ̀jẹ̀ jésù tí jáde ní ara mi jésù olúwa wa ẹ jọ̀ọ́ ẹ gba eléyìí dáadáa pàápàá jùlọ ìwọ tó bá rí i pé nígbàkúgbà tó bá fẹ́ ṣe àṣeyọrí ni wọ́n máa ń gbóúnjẹ yìí pariwo eléyìí sọ wípé aláṣẹ òru tí ó ń fi oúnjẹ ojú oorun bọ́ mi láti gba ògo mi kú ní orúkọ Jésù kú ní orúkọ Jésù aláṣẹ òru tí ó ń fi oúnjẹ ojú oorun bọ́ mi láti gba ògo mi lọ kú ní orúkọ Jésù pariwo àdúrà yìí kan lè jọ orí ọ̀nà lọ ní orúkọ Jésù aláṣẹ òru tó fojú ojú òru bọ́mẹ́ kú ní orúkọ jésù kú ní orúkọ jésù jésù olúwa àmín ẹ jọ̀ọ́ ẹ karamọ́ eléyìí gbogbo ìkòkò tí àwọn ọ̀tá mi fi ń sóúnjẹ ìyà fún mi ó yá máa fọ́ ní orúkọ jésù fọ́ ní orúkọ jésù fọ́ dànù fọ́ tẹ̀ ní orúkọ jésù kristi gbogbo ṣe bí òkùnkùn ìkòkò òkùnkùn àrò òkùnkùn èyí tí wọ́n lò láti fi sóúnjẹ ojú oorun fún mi àti fún ìdílé mi ọ̀yà máa fọ́ iná ọlọ́run máa fọ́ dànù ẹ̀jẹ̀ jésù máa fọ́ dànù ẹ̀jẹ̀ jésù máa fọ́ dànù iná ọlọ́run máa fọ́ dànù ọwọ́ ọlọ́run máa fọ́ dànù ní orúkọ jésù kìsì olúwa wa mo fẹ́ kó o àdúrà yìí dáadáa o ó ṣe pàtàkì wọ́n á máa fi oúnjẹ ojú oorun gba ògo lọ́wọ́ ẹni wọ́n á sì máa fi dààmú ayé ènìyàn mi ò ní fẹ́ kó o dá a lọ́wẹ́kẹ́ mi ò ní fẹ́ kí o fi ṣeré rárá o pariwo aláṣẹ òru ìdílé bàbá mi aláṣẹ òru ìdílé ìyá mi aláṣẹ òru àyíká ibi tí mò ń gbé. iná ọlọ́run oya ó yá jó ọrùn ní orúkọ jésù jó ọrùn iná ọlọ́run jó ọrùn iná ọlọ́run jó iná ọlọ́run jó iná ọlọ́run ní orúkọ jésù ẹ pariwo àdúrà yìí dáadáa wípé àwọn agbára òkùnkùn. wọ́n f'oúnjẹ ojú oorun ń bọ́ mi láti fa àìsàn sí mi lára iná ọlọ́run ò pa wọ́n run ní orúkọ Jésù pariwo gbogbo agbára òkùnkùn tó fojú oúnjẹ ojú oorun bọ́ mi láti fa àìsàn sí mi lára láti fa àìsàn sí ọ lára ó yá iná ọlọ́run palẹ̀ wọn mọ́ iná ọlọ́run jó wọn run kárámọ́ àdúrà yìí dáadáa yóò sì jẹ́ fún ọ jésù olúwa wa àmín lẹ́yìn kókó àdúrà tí o fẹ́ gbà yìí tí o bá ti gba kókó àdúrà tí mo fẹ́ pè yìí tán ká psalm thirty five sínú omi kò sì mọ́ o wá lè buyọ̀ díẹ̀ sí ṣùgbọ́n mo pa ní àṣẹ gbogbo ìka ènìyàn tí ó fojú oúnjẹ ojú oorun gba ògo lọ lọ́wọ́ rẹ̀ iná ọlọ́run ó darapọ̀ mọ́ ara ó pàwọ̀rù ní orúkọ jésù kristi àmì pariwo àdúrà eléyìí dáadáa pé aláṣẹ òru tó sọ wípé àbíyí tí wọ́n yàn tì mí láti máa ojú oorun